oṣù zulhijjá oṣù kan inú àwọn oṣù ọ̀wọ̀ ìtẹ̀lọ́ ọba àlẹ́kẹ́ ọlá tí wọ́n gbọ́lá fún láàrin àwọn oṣù yókù إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله ọlọ́ni rí òǹkà àwọn oṣù lọ́dọ̀ ọ̀tọ̀lọ́wọ́ bá rí ọlá méjìlá ni wọ́n alátijọ́ tọ́lọ̀ ti dáyé tó ti dá sánmà tó ti dálẹ̀ ọ̀lẹ̀ inú àwọn méjèèjì láyé mẹ́rin kan oṣù ọ̀wọ̀ ni fẹ́lẹ̀tọ́rọ̀lẹ̀ mọ̀ fi àbòsí ṣíṣe ò dá láwọn oṣù yókù náà wọn nínú oṣù àbòsí ṣíṣe ò tó dá kọjá àlà eléyìí inú àwọn oṣù tí àwọn ń sọ yìí ni oṣù dhul wà wọ́n pè oṣù yìí ní oṣù Dhul-Hijjah لأنه الشهر الذي يحج فيه الناس òun ni oṣù tí àwọn èèyàn máa ń lọ ṣe hajj tí wọ́n máa ń lọ bá ọlọ́run bá àlékè ọlá oṣù tí àwọn tọ́lọ́run bá àlékè ọlá kádàrá ká máa bẹ́ẹ̀ nílé ọlọ́run tí wọ́n máa wá sọ fọ́lọ́run kọ́ yọ ọlọ́run ọba labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka pé yọ ọlọ́run ọba ti dá ọlọ́run adá ọlọ́run yọ ọlọ́run ọlọ́run ọba tí ò eléyìí ni gbólóhùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ ní ayé mímá ni wọ́n ti máa rí báyìí tí wọn ò ní sáláì má rí má ẹ̀rọ́sù tí a ń sọ yìí tí ọlọ́run ti ní kí ìlétésù rẹ̀ kó yọ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú àgbáyé nírọ̀lẹ́ àná oṣù zulhijja nàbà muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ kó yẹ wọ́n rí pé àwọn ọjọ́ tí ó bẹ̀rẹ̀ zulhijjá yìí àwọn ọjọ́ tí ó lálùbáríkà jù nínú gbọdọ̀ láyé fún abdullahi abbas radiyallahu ta'ala anhuma wọn na nábà muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ wípé ma min ayyamin al'amalu salihu fihi khairun wa ahabbu ila min hadhihi ayyam al قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بماله ونفسه ولم يعد أو لم يرجع بذلك من شيء نبى محمد صلى الله عليه وسلم nínú gbogbo àwọn ọjọ́ tí ń bẹ láyé kò sáwọn ọjọ́ kan tí kéèyàn ṣiṣẹ́ rí ń bẹ̀ lórí tó ìṣiṣẹ́ rí láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tí à ń sọ yìí tí ń jẹ́ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù tá à ń bẹ ń bẹ̀ yìí wọn sàárè ń bẹ́ńgẹ́ náà lọ́wọ́ wọn wá sí ìbéèrè lọ́wọ́ anábà Muhammad wípé wọ̀lẹ́lù jihad fi sabilillah oníṣẹ́ ọlọ́run tí tí yẹn bá tún lọ sí jihad náà láwọn àsìkò kan náà àwọn ọjọ́ ayé sẹ́sàn tẹ̀yìn ó rí lára pé yẹn ṣe jihad tí kò ní ju ẹ̀san tẹ̀yìn ó rí látara pé yẹn ṣiṣẹ́ ààrẹ kan lọ́jọ́ ìlọ́ni ẹ̀nàbìnrin wọ̀lẹ́lù jihad fi sabilillah àkọ́dà kí yẹn ṣe jihad lọ́jọ́ yìí kò sí oore téèyàn lè rí látara jihadu tí ó wá tó oore téèyàn ó rí téèyàn bá ní ìfisekòǹgé ọlọ́run níṣẹ́ orí ìkànsí láwọn àsìkò yìí àfihàn jihadu kan òun ló súnmọ́ kẹ́ni bá un ṣe kó lẹ́yìn àǹfààní kó sì lọ́lájọ ni tí ó ṣiṣẹ́ rí nu ọjọ́ ìlọ tó jihadu wọn illa rajulun kharaja bimalihi wa nafsihi fàlámì ẹrù jẹ́ ìrìnà àríkà mi ṣe anábì ní àfẹni tó jáde kọ́ lé òkú tó ní lọ́wọ́ òkú sójú ọ̀nà kí mo fẹ́ lọ jagun ó tún wá yọ̀ǹda ẹ̀mí rẹ̀ pé àtọwọ́ mi àtẹ̀mí mi mo yọ̀ǹda rẹ̀ fọ́lọ̀ ó wá jáde lọ jagun ó wá lọ àárín tí kódé kò dé bí òṣèlú náà làwọn owó tó sílẹ̀ náà láti fi jagun nǹkan kan ò padà má lẹ́bìnrin ohun tọ̀hún nìkan lẹ́sàn-án rẹ̀ ó ju ẹ̀sìn ẹni bá rí ibi ṣiṣẹ́ orí lásìkò táwọn wí lọ kẹlìbà mọ̀kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ alẹ́lẹ̀ mọ́kànlẹ̀ na sọ́bùn alẹ́khair àwọn ọ̀nà tí yẹn lè fi gídá dáa sí ọlọ́wọ̀n yẹ kó jójú kaná pé tí ó bá tí ẹ̀ ní lè ṣe yóò lè ṣe lè ní ọba lè ṣe tọ̀hún yóò lè ṣe tọ̀hún kó lè jẹ́ kọ́lọ̀wọ́n bá lókè ọlá àlèyé kí ma ọlọ́run bá sàbò sí fún àwọn ti wá wọnú àsìkò orí ẹ̀mí nínú àwọn àsìkò orí tí ma ń kalẹ̀kùn mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí túnmọ̀ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí gidi bóò ni ò ṣe ní wéṣì àsìkò tí ó pọ̀ yìí ló kà á Ramadan bá sì pariwo fún wa tó ìtọ́lọ́sájú pé já ṣe báyìí já ṣe báyìí ìmọ̀yẹlòmí ọlọ́run abò òfurufú jìnnà Ramadan tó lọ ọlọ́run òfin ṣe kò ń gẹ kó ríṣẹ́ rẹ ṣe ní ṣíṣe tọ́lọ́run fi wá yá fi rẹ̀ ṣogbó wá ní àsìkò míì tó tún wá rẹ̀kú sí wa lẹ́sẹ̀yìn torí èmi tó dẹ́nu àwọn orí ọlọ́run báwo ni àwọn òṣèlú jẹ́ kásìkò yìí náà kí ògùn wà lọ́wọ́ òní kásáré gbọ́ ní ṣókí àwọn nǹkan dáadáa tí a tún gbọdọ̀ gbìyànjú kásì láwọn àsìkò yìí tó tá a bá gbọ́ bí lálẹ́ tá a máa ń ṣe gbìyànjú pé àti ẹ̀ní sùn lórí pa àwọn aláyé látòlù kọ́dírì òun láyé látòlù kọ́dírì òun ló kàn ní ọlájú òru oṣù tá à ń bẹ̀ yìí lọ gbogbo ọjọ́ Ramadan àwọn ọjọ́ mẹ́wàá tá à ń bẹ̀ ń bẹ̀ yìí ó ní ọlájú àwọn ọjọ́ Ramadan lọ òru tí ń bẹ̀ nù Ramadan ó ní Ramadan fi ní ọlájú àwọn òru ọjọ́ tá à ń bẹ̀ ń bẹ̀ yìí lọ láti pé àti rọmọdọ́nù o àti oṣù Zulhijja o ààrẹ pásíkò ńláńlá kan ni tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá gbé àwọn ìjọsìn ńláńlá síbẹ̀ òun ní jẹ́ pé ọdún tá a máa fi ń lọ ń dunú jáde lọ ṣe náà fílà fọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ọlọ́run fi sígbẹ̀yìn oṣù méjèèjì ọlọ́run fi táǹpẹ̀ ní ẹ̀dọ̀rù pẹ́tẹ́ ọdún ìlọdúpẹ́ fọlọ́ǹpa ti gbà rẹ̀ tán ọlọ́run fi sẹ́yìn oṣù rọ̀mọ̀dọ́rin ọlọ́run gbé ọdún Eidul Kabir àbí Eidul Adha ọdún tàà máa ń dúnra fún ọlọ́run ọba fi dúnú ó fi sínú oṣù yìí tí ń túnmọ̀ pé anẹ́bí àti wòye sóṣù ńláńlá méjèèjì yìí káwọ́ ọ̀nà wo la lè fi ríbi kún orí ọlọ́run nínú oṣù méjèèjì ayábi ń tààkà fún wa sáájú inú àdífì ọ̀fọ́ Abdullahi Abbas radiyallahu ta'ala anhuma pàdánàbí wa sọ fún wa yìí pé al-amalu salih iṣẹ́ rẹ bóyá sọ̀lá bóyá zaka bóyá suyam bóyá hajj bóyá amúra gbogbo téèyàn lè fi ṣiṣẹ́ oore láyé téèyàn bá ti rí iṣẹ́ lóṣù tá a wà yìí a rí wípé gbogbo ọjọ́ yòókù kò yóò máa yóò máa yóò máa lépa abẹ́rẹ́ yìí títí mẹ́bẹ̀ ni pé ẹjẹ́ àwọ oṣù Ramadan ó ní límìtì irú iṣẹ́ rí ká lè sí ń bẹ̀ nínú Ramadan lóòótọ́ a ṣiṣẹ́ rí gíga rẹ̀ inú Ramadan lóòótọ́ wọ́n sì ṣe ẹ̀rẹ̀ ìṣiṣẹ́ ọmọ́rọ́ tọ́lọ̀ bánikẹ́lì lọ inú Ramadan lóòótọ́ wọ́n sì ṣe ẹ̀rẹ̀ náfìlà tó pọ̀ wọ́n sì ṣe ẹ̀rẹ̀ ìmá kírun fọ́lọ́hun ìmá ṣe zàká ìmá ṣe gbogbo àwọn iṣẹ́ rẹ̀ yòókù gbogbo àwọn iṣẹ́ rẹ̀ dáa máa ń ṣe ní Ramadan náà nara kí lè ṣe ní oṣù Zulhijja ààwẹ̀ àgbà ń bẹ̀ náfìlà àgbà ń bẹ̀ ọmọrọ́ wọn máa ń ṣe ní Zulhijja náà kọ́dà iṣẹ́ ẹ̀yẹ kan bẹ tá a lè ṣe nígbà míì àfinú oṣù ẹ̀jà yìí òun ni hajj. ìbẹ́nu àwọn tó mú oṣù yìí ní ọlá ju gbogbo oṣù yòókù lọ ni onípò ní zulhijja oṣù tọ́lọ́wọ́n ọba àríkè ọlá tó gbé àwọn nǹkan ńláńlá sí láwọn nǹkan tó fẹ́ pé téèyàn bá ṣe kọ́dà tí nàá jẹ́ ẹ̀ má sí ní mọ́kà ní ọlọ́run èèyàn náà sì máa rí orí ọlọ́run ọba àríkè ọlá. tó wá gẹ́gẹ́ ẹ̀nà ti pa wá láṣẹ nínú hadith abdullahi abbas tá a kà lẹ́ẹ̀kẹ́ pé fa ákìsìrò fi yìí nínú ẹ̀rọ àmàlì sọ rẹ̀ pé gbìyànjú kẹ́lé kí ṣẹ̀dàdà yín tó pọ̀ kódà lórí ìmájẹ kẹnu kà máa wà lásán kẹnu ó máa jẹ́kẹ́ àmàlẹ́ kẹnu wa kó máa lọ kó máa bọ̀ kẹnu wa máa tutù mí ń rí kẹlẹ́lá látara pé ìrántí ọlọ́run àbáwọ̀ kọ̀ tí aláṣírù al'awa'il àwọn mẹ́wàá àkọ́kọ́ dùnhíjà bá ti wọlé yíkìsìrò lẹ fi hí mina zik wọ́n jẹ́ kí ìrántí ọlọ́run ọba rẹ̀ kí wọ́n dápọ̀ ètò sì gbajúmọ̀ tí wọ́n máa ń ṣe ni pé ní gbogbo àsìkò àkọ́kọ́ láti dìde wọ́n tí a bá ti jẹ́ pé a ti wọnú oṣù dùnhíjà látàrí àdálápẹ̀júwe di alẹ́ ọjọ́ àràfá òní wọ́n jẹ́ kí ẹni àkójọpọ̀ bóyá wọ́n rìn lọ ni bóyá wọ́n jòkó lẹ́ni bóyá wọ́n ronú ni ká má jẹ́ kí àgbékèrè wọn ní sàkání wọn. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahi alhamd. Ó dáhùn sàálẹ̀ ànábì ibi tí wọ́n gbé àgbékèrè ìdágbé lárugẹdẹ tí wọ́n mọ ipò rẹ̀ nú àsìkò yìí dé kọ́dà Abdullahi Muhammad bin Khattab radiyallahu ta'ala anhuma àti Abu Hurairah wọ́n wà lọ sọ́jà ọjàfá ọjà tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lè ṣùgbọ́n ń jòkó sí ibẹ̀ ni ìrántí ọlọ́run tí máa ń kéré jùlọ láti lè lọ́jọ́ kó yá àwọn ará ọjà gbígbé sùn láti ẹ̀ ń rí bí ga wájú lẹ́yìn lórí láwọn àsìkò yòókù ẹ̀yẹn má gbà fẹ́sù lásìkò yìí pẹ̀pẹ́ àbúhùwáìrọ àti àfáwà abdullahi Umar wọ́n lọ sọ́jà láti lè lọ ráwọn ará ọjà létí pé àsìkò tá a wà yìí àsìkò Allahu akbar Allahu akbar Allahu akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ṣeré àgbọ́dọ̀ gbìyànjú kájọ́ kó pọ̀ náà ṣe sí wa láàrin àwọn ọmọ kéékèèké láàrin àwọn àgbàlagbà à ń lọ à ń bọ̀ ká máa lọ kódà káwọn ọ̀tá mùsùlùmí ọ̀tá sùlámà kí ní ń ṣẹlẹ̀ báyìí ká lè jẹ́ kó yíwọn pé a ti wọnú ọdún látò ní lọ kìí ṣe tí a bá láǹfààní láti máa kásọ sọ́rùn nìkan láàrò bí ipa ti wọnú ọdún ẹ̀rọ ọdún tá ń sọ yìí kọ́ àti wọ̀ ọ́ báyìí ká sì gbọ́dọ̀ máa ṣe gbogbo ìpalẹ̀ mọ́ tó yẹ ká ṣe fún látòrí lọ. inú àwọn ìpalẹ̀ mọ́ tá a ṣe fún onípe tọ́rọ ń bá bùn lágbára kọ́dà àwọn ẹni ìsáájú tí má jẹ́ pé kò sí ní ipò kí ń ṣe hajj lọ́wọ́ tí a bá lè fi gbogbo ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ gbáwẹ̀ kò sáàbùkún bẹ́ẹ̀ tó ń nà ọjọ́ kejọjọ́ kẹsàn tó ń tún ní ládá tó pọ̀ èèyàn lè gbá yóò dé káwọn iṣẹ́ rẹ̀ yẹn pọ̀ tì láwọn ó pọ̀ gbogbo àwọn tá a ṣe nínú Ramadan láwọn iṣẹ́ orí a tún gbìyànjú kó pọ̀ nínú àárín mẹ́wàá àkọ́kọ́ ìjà yìí torí àsìkò ńláńlá ni tọ́lọ́wọ́n bá àríkẹ́ látọ́ní kó yọ tì wá láti rí ibi sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ orí èyí tá a fi rí ìyànà ọlọ́wọ́n bá ọ̀la ẹ̀jẹ̀ mi táwọn ń bábọ̀ níjó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa kí láwọn ọ̀gá iṣẹ́ lórí táà máa ń ṣe nínú oṣooṣù hijja òní ọ̀dọ̀híyà ìdúnra fọ́lọ́mà bá ní kí ọ̀dá sàlàyé fún wa ń gbẹ́nà lọ́hùn àwọn ọ̀gá díẹ̀ nú àwọn òfin tó dé bóòlà sí pa ẹran a sàlàyé fún wa nípa wípé pípa ẹran súnà ńláńlá ni tó yẹ ká gbìyànjú ká ṣe kọ́dà tó lọ́run bá gbóyàn lówó ilé kọ̀ọ̀kan gbọ́dọ̀ rí pé à ọ̀rọ̀ ìbìpẹ̀ràn bẹ̀ kọ́dà tó lọ́run bá gùn lówó pé àwọn àwọn akẹ́rẹ́ ẹ̀rẹ́ ìdẹ́ran apá tọ́lú yọ̀ǹda fún yín pé yàn méje wọ́n lè jọ dáwó pa ràǹkómi yàn méje lè jọ dáwó pa màálù kámọ́tì ẹ̀rẹ́ nìkan tí ò ní pa lọ́tún tí bẹ́ẹ̀ náà kọ́lọ́run wá kádàrá pé kí wọ́n náà kó ẹran pa ọ̀n nǹkan nínú àwọn iṣẹ́ ẹ̀rí ká ń ṣàlàyé wọ́n náà wá kàṣẹ́ ń bẹ̀ pé máìlà ìdúrákù kúlùmú la ìdúrákù jòlú níta àbá ti lè láǹfààní àti rí gbogbo ẹ̀kọ́ta abáwọ́pọ̀lọpọ̀ rẹ̀ kó òun ò ní bú wa sí i nínú àwọn nǹkan tó yẹ ká wá múra sí wọn pẹ̀lú àwa tí a ń ní tàmá àbáńdà ní àbówùwá mátì jẹni tí ó jẹ pé ọwọ́ a máa ro àẹ́pin owó lè má sí lórí tọ́lọ̀ fún wọ́ọ́lá tọ́lọ̀ má ní kí ìwọ́n náà ti ọ̀ náà fẹ́ pẹ́ra inú àwọn tó wá gbé sọ́kàn náà àwọn súnà nígbà tọ́lọ̀ ti ní kí ìjà wọlé tọ̀ ni pé gbìyànjú pé ọ̀ ní fọwọ́ kan ìkankan náà rẹ̀ tí mẹ́wàá Dhul-Hijjah bá ti wọlé lórí wáyà min dakhala ash-shahru Dhul-Hijjah títí Dhul-Hijjah bá ti wọlé farada ahadukum an yudhiya ìwọ́n ń bẹ́ẹ̀ ní ẹnìkan lórí tí ó ti ní láníyàn pé nínú ó pẹ̀ra ìdán kò gbọ́dọ̀ fọwọ́ kan mọ́ bá irun orí ni irun abíyá ni irun abẹ́ ni irun ọmọ ni irun pọ̀já àti ẹ̀kú gbọ́dọ̀ fọwọ́ kà tẹ́lẹ̀kẹ́lẹ̀ lọ́kùn tó wá tí wá gbọ́dọ̀ fọwọ́ kà mọ́ irun súnnà tí ó bá ní lọ́kàn fún ọ̀pẹ̀rẹ̀ kódà kó wọ́n ti dé yẹ máa ń sábà pa á tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò wá ti rí ẹni irinṣẹ́ pé sọ́sún mẹ́fì máa pa á lọ́dọ̀ yìí màtí ní pàṣẹ ààrẹ nìkan wọ́n tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tó lè gbé àmì wá ó lẹ́lọ ọlọ́run lè yanu pẹ́pẹ́ ìkan mí tọ́ ọ̀rọ̀ ọlọ́run gbé wá tọ́ ti lọ nígbà gbọ́ pé mi ló kódà tó bá wà ajá kọ́ ọ̀la ni àkọ́ ọ̀fẹ́ pa eré àgbọ̀rọ̀ tọ́jú ẹ̀ tọ́wọ́ tí wa àbíjẹ̀ ká lóye ká ọlọ́run ti wá ní kí zulẹ̀fẹ́jà wọlé báyìí lọ́dún ní nàìjíríà wọn ò lóṣù lánàá ìgbọ́n wọ́n ti màámà wọ́n ti láwọn ó máa bá sáúdí lọ kí wọ́n ti rí oṣù ní sáúdí lánàá tọjọ́ sunday lọ́jọ́ ọdún ọjọ́ sátidé ní ọjọ́ àràfà so irú àwa tá a bá sì orí kí àmì náà máa fẹ́ pẹ́ràn èmi náà máa ń là níyàn ìwọ náà lọ́kùnrin ọ̀ ní bẹ̀rẹ̀ sí máa mú nǹkan kan nínú irun rẹ máa dìgbà tọ́lọ́run fi ní kí ọ̀pá ẹran náà láti lè fi ṣe sí ìrẹ́ jẹ ìṣe sí àwọn tí bẹ̀ ní hajj tẹ́wọ̀n adẹ́rẹ́ hajj náà báyìí kọ́ látò ní lọ ó ti dèrò fáwọn náà kán mú nǹkan kan nínú wọn wa tẹ́bá tó wá pẹran tán níjọ ọdún tẹ̀ẹ̀dún rẹ̀ tán ìgbà náà lọ́n kọ́ wọ́n lè yẹ̀kọ̀ ló fẹ̀fẹ̀fẹ́ hun ẹ̀rọ lè níta tó gbọdọ̀ wí fún wa ẹni tí bá ń fẹ́ kó owó pẹran wíra wo là á pa ìyẹ̀ òun wọlé ànípa ìdókòwò ìwà kékeré sí gbogbo ẹran là á máa ń pa fọ́dún adìẹ wọléyà kò yẹ ní sìn ọ̀bọ wọléyà àwọn ìran ẹran tí ó wọléyà ìran oríṣi mẹ́ta ẹran ni ìṣẹ̀lú adé rẹ̀ pé ká bá tiẹ̀ fẹ́ pẹran fọ́dún fi sin lọ́hùn àwọn owó ẹran báyìí là àkọ́kọ́ àwọn ẹran yìí ni wọ́n sì ń pè ní bàdíyé bahimatul an'am àwọn ẹran ọ̀sìn ọlọ́run bá àlékẹ́ ọládàkọ̀ àwọn ìran ẹran yìí fún wa inú suratul an'am ọlọ́ni samaniyata azwaj min ad-da'n ithnayn wa min al-ma'd ithnayn ní àkọ́kọ́ ló kọ́ wa min al-ibl ithnayn wa min al-baqar ithnayn màlúù àtàbò rẹ̀ ó jẹ́ méjì ọ̀nkúnlẹ̀ àtàbò rẹ̀ ó jẹ́ mẹ́rin agbo àtàgbò rẹ̀ ó jẹ́ mẹ́fà lẹ́yìn náà rẹ àtàbò rẹ̀ jẹ́ mẹ́jọ àwọn ìran ẹran yìí ló tọ́ fún wa láti dàníyàn tá a pa á fọ́lọ́wọ́n bá ní kíọ́lá ẹ̀rọ láwọn mẹ́rin yìí náà ó wá ní ọdún tá gbọ́dọ̀ ti tó kó tó lè wọlé yá tàbá ti lọ pa ẹran àwọn ará mẹ́rin yìí tí ń jẹ́ kọ́dún tó yẹ ká pa kọ́lá pa nígbàdà léyà ẹni ó gbọ́dọ̀ ti wo oṣù mẹ́fà nígbà ní ògùn kan tí ò ti ju oṣù márùn-ún lọ kò lè pa tóbi kan yín bá ti yẹ pé ọjọ́ iléyà ọjọ́ méjì tóbi kó oṣù márùn oṣù mẹ́fà ẹ̀ ní ta ó gbọ́dọ̀ ti jẹ́ kó ti wọ oṣù mẹ́fà àbófin ni ọ̀la ọ̀la náà ni ó ní pé oṣù mẹ́fà sọ́ọ̀lá òun ni the thirteenth of the hijab a àní sòrò ó sì lè tẹ̀yàn lọ́dún thirteenth of the hijab náà ǹgbẹ́ ọ̀tún láwọn lẹ́yìn ìjìnlẹ̀ ìjàmbá ti wá wo fifteen ló dé wá pé oṣù mẹ́fà á ní kò wọlé yá oṣù mẹ́fà ni ẹran tí ń jẹ́ òfúkọ àti ewúrẹ́ gbọ́dọ̀ ti dàgbàdé kó tó lè wọlé yá tí wọ́n ń jẹ́ pé agbo la fẹ́ ta àbágùntàn níjàgbó rẹ̀ àwọn yóò ti gbọ́dọ̀ gbọ́dọ̀ kà ní tí bá ń sin àgùntàn tí ń sin àgbò àbólọ́rọ̀ àgùntàn mọ́ torí fẹ́ pẹ̀lú wa lọ́ra ẹ̀yìn ẹ̀ra àgùntàn àbágbòtọ́ àbára ní ọgbọ́dọ̀ bèé kí ni èjì láti wá wọ ọdún kan alhamdulillah ó jọ ọdún kan alhamdulillah tó mẹ́jẹ̀ mú ti yóò mú kágùntà ti wọ ọdún kan bẹ́ẹ̀ lọ àtàbò rẹ̀ náà ti kan bẹ́ẹ̀ lọ tó wọlé à ẹ̀wá yí tiẹ̀ ní pa àwọn wọ́n àwọn dáwọ́ pa ẹ̀rọ ayé tí

ẹ̀lẹ́sì fẹ́ fi kí ní oṣù náà bá ní kíọ́lá bó jẹ́ kí màálù láàfà kò kéré sọ́dún méjì kí ó tó wọlé ya bẹ́ẹ̀ mẹ́ padà nkúmi inú àwọn ìran ẹ̀ta lè pa náà nu nkúmi àtàbò rẹ̀ náà ní bá fẹ́ padà nkúmi kìí sí gbogbo rà nkúmi la lè ta o nkúmi gbọ́dọ̀ ti wọdún márùn-ún kátó àmì ní mẹ́rin ọdún márùn-ún òun lọ̀pọ̀lọpọ̀ àwọn àbá nígbà nkúmi èyí tá a ta fúnléyà ó ti gbọ́dọ̀ dàgbà débi kó ti fọ́dún máa tó àwọn èèyàn ẹ̀yàn yìí kọ́ éjì tá a gbọ́dọ̀ ní pé a gbọ́dọ̀ yìí kí wọ́n ti dènà tàbá fẹ́ pa wọ́n bóyá orí là á bóyá gbọ́fẹ̀ là á bóyá gbó a gbọ́dọ̀ mọ éjì wọn ewúrẹ́ àti akọ rẹ̀ rẹ̀ àárí kóṣù mẹ́fà bákanáà náà àwọn nǹkan tá a tún gbọdọ̀ sọ ọ́ tààbà ara ẹran òní kó láwọn àrùn kan tí a gbọdọ̀ sọ́ra kankan tààrà àfẹ́fẹ́ pa ọdún tààrà fi súnmọ́ lọ́wọ́ ọba àlékè ọlá kó mọ̀ nílára torí ìdúnran fọ́lọ̀ ìsúnmọ́ pẹ̀lú ẹran ni àwọn ní súnmọ́ pẹ̀lú nǹkan tí ò dáa wọ́n látàyẹ mọ́mọ́lù khabitha minhu tó fi kó na wọ́n lásìkò lè àkèbí ilẹ̀ àtúgbìn ìdòfin ọlọ́ni ẹ má wá nǹkan kan tí ó ti fẹ́ bàjẹ́ ká tẹwàlò lẹ́ fi ṣe sàárá àfáwọn èèyàn àwọn nǹkan tí ń jẹ́ píkẹ́yìn náà amẹ́tẹ́bálá ọ̀pọ̀ yẹ̀ nífẹ́ ẹgbà bẹ́bà ti ẹ̀gbá náà ẹ́ẹ̀dì gbígbà irú àwọn yìí kọ́ lẹ́wà lẹ́ẹ̀fẹ́jà níyìn rẹ̀ bí ṣe sàárá fọ́lọ́wọ́ bàdìjọ́lá torí inú àwọn ìran nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún láwọn àléébù tí ń jẹ́ pé táwọn àléébù yìí bá ti wà nínú ẹran àwọn àfáà ní ẹran náà wọlé yàwó kódà láti lọ sọ bẹ́ẹ̀ wọ́n fi ẹnu ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ sọ́lẹ̀ anábìnrin arba'un la tajuzu fil adọ̀hì arba'un la tajuzu fil adọ̀hì ìran ẹran mẹ́rin kan bẹ tẹ bá pa wọ́n tẹ́lẹ̀ fi paléyà kò tọ́ ẹran mẹ́rin kan ó lárùn àrùn mẹ́rin kan bẹ tẹ́ran tẹ́ ẹ lọ rà bá ti níkanú ẹ̀yà lọ pa fún jíjẹ lásán ẹ̀ lè fi paléyà àkọ́kọ́ ọ̀rùn tí ẹran yìí ò gbọ́dọ̀ rí tẹ́ran yẹn bá ti lárùn Ah, a lè ló fún ní àlàrá albayinu ẹran olójú kẹran tó méjèèjì kí pé dáadáa ẹ má ra fọ́jú ẹran pé àjú kankan ṣe àbójú rẹ kàn dà tẹ́ kọ́kọ́ wò ná nígbà tẹ́ ẹ̀fẹ́ ra ẹran ní kékó olójú ṣe rí tójú ẹran olójú kan a lè rákà kò wọléyà ẹlẹ́ẹ̀kejì náà tánàbí ní ájínà sí ó ní aláàrùn jẹ́ olùbàyínà àràdúrà ẹran kẹsẹ̀ rẹ̀ pé lẹ́sẹ̀ kan abẹ́lẹ́sẹ̀ mẹ́ta àbọ̀ kí ẹni tí kódà kó kókà kọsẹ̀ lásìkò wá ní ìdèrè má abẹ́sẹ̀ kanú ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin òṣìṣẹ́ dáadáa má ẹwà mẹ́ra ẹ lè bákanánú àwọn àrùn tá a gbọ́dọ̀ jìnà sí tí ò gbọ́dọ̀ sínú ẹ̀rùn tá a fẹ́ pa ó ní alìmọ̀rí ìdọ̀tún rẹ̀ nínú mọ̀rọ̀gbóhà anábì ló lẹ́ran tí ó fi sàárẹ̀ ìpẹran tó láàárẹ̀ jẹ kò pé ìfẹ́yìn kẹ́nà fún àyín ní ètò ọ̀sùn àárẹ̀ ọ̀sára ti ń dàní a ń bẹ̀lẹ̀ ń tà sí ọlọ́run lẹ́nu lè kò wọléyá àwọn ẹlẹ́ẹ̀kẹta nù àwọn ẹlẹ́ẹ̀kẹrin òní wípé inú àwọn àmú tá a gbọdọ̀ ní lára ẹran tá a fẹ́ fi paléyá tá a gbọdọ̀ ó sẹ́yìn ọ̀mí o ṣé kò ní kíní ìbáyìí ó ní àlùkàsí rẹ̀tù lẹ́tì ilẹ̀ tó ń ké ànábì lẹ́nu tí ẹ̀yìn náà mà pé kò gbádùn bí a ń bò yẹn ẹ̀rì má mi lè fowó ẹ̀fẹ́ fowó rírà ó ti tín kọjá pé ẹ̀yìn náà ò ìtẹ́ kan máa rí mẹ́ lé gbogbo àtẹ́rà lẹ́tùn kí kò sí gbádùn kankan lára kò sí mọ́dùn mọ́dùn kankan lára rẹ̀ lẹ́bi ní wàá rẹ̀ bá yẹn máa pa àfúnléyà àwọn àrùn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn àfẹ́sì panu pọ̀ pé gbogbo ẹran tó bá ti ní kanú àwọn àrùn mẹ́rẹ̀ẹ̀rin yìí a lè pa àfúnléyà o a lè pa fún jíjẹ o pọ̀ fún afẹ́ pa kódà a lè pa màtíkọ̀ kí ẹ̀kẹ́ lọ́wọ́ bí bímọ nísìn wọ́n fẹ́ pẹ̀rọ̀ dúró fákìkọ̀ ọ̀kan nílé pọ̀ nípa ẹni ẹ̀ràn pé nǹkan tó wọ̀ lè pa ẹ́ ní ẹran gbogbo àwọn àwọ̀ mẹ́rin tá a kà pé tẹ́ran léyà ò bá tì ní kò wọ léyà bẹ́ẹ̀ náà ni tẹ́lá fẹ́ pa ẹran fáfi kọ̀kọ́ ọkọ́ ẹ̀kọ́ ma táwọn ẹran tó fẹ́ pa fún kò mọ̀ ohun tí ò bá láwọn ohun tí tí ò bá ti jẹ́ kó gbọ́yọ kó nú àrùn mẹ́rẹ̀ẹ̀rin kò kò àfikọ̀ náà nítorí kí ó yàwọ̀ tí a fẹ́ pẹ̀lá lèmi ti ilé ẹran tiẹ̀ láti jẹta lèmi ti níjẹ láti last week láti last week ó sì rẹ̀ mí tẹ̀lé mí dé láìpẹ́ yìí oní tá a gbọdọ̀ sọ kí gbogbo ẹran tẹ́ ẹ bá ti máa mà kú rẹ̀ ẹlẹ̀ kó owó yìí kọ́ ẹran yìí kọ́ ò ẹran léyà ni mo fẹ́ fi rà mo fẹ́ fi jẹ o ti kó wọn lẹ̀ ẹran ti kó tì í ó ti dẹnu ọlọ́run ọba àlekẹ́ ọlá gbogbo tẹ́ ẹ gbọdọ̀ ṣe fún tí nǹkan kan fi ní ṣe ó wà lọ́wọ́ yìí ẹ bá wá gbìyànjú pé nǹkan kan ò ṣe ó padà wá lọ kú bẹ́ẹ̀ àwọn àfáà mi ní ẹ̀ẹ́dì dáadáa. ọ̀gbẹ́ni lẹ̀ tọ́jú ẹ̀ dáadáa tẹ́ran tẹ́ ti yọ̀ǹda tẹ́ ti rẹ̀ àṣàdéhùn pẹ̀ran léyà ni ìtumọ̀ rẹ̀ ní kẹ́nu ọlọ́ọ̀ni ẹ wá lọ wà kí ẹlẹ́sìn ń parẹ́ ó padà wá kú ẹ̀jẹ̀ gbèsè ni o ti bí wọ́n lọ fi jà lápèjúwe àwọn ó wá kú ń jẹ gbèsè torí pé ti àfi kẹ́ràn yẹn dọjọ́ ọléyá kó sì bu ló tó lè sọ ọ́ di tiẹ̀ bí ò bá ṣe bẹ́ẹ̀ òun tọ̀ ǹdẹ̀kùsẹ̀ nínú tí yẹ ká tọ́jú nìyẹn tí gbogbo ń ta bá ti rà lẹ́yìn kódà kẹ́ bá ara àgbẹ̀ lápẹ̀júwe ẹ̀rà ó bàjẹ́ ẹ̀rà ó fara balẹ̀ kẹ́kọ̀ọ́ sí lọ́wọ́ kù díẹ̀ tọ́jú ó de ojú kẹrin náà àwọn ojú ẹ̀wọ́ wa yọ àbí kẹrin àwọn ẹsẹ̀ rẹ̀ kán àbẹ́rẹ́ kẹ́kẹ́ àdé ó ti láàárẹ̀ kan lára nú àárẹ̀ tí ó ti sọ ọ́ di wípé kò lè jẹ́ wípé ó tọ́nà. Sọ̀rọ̀ lè tọ́nà àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí a gbọ́ ni, a sì níbi àti tètè gbọ́. Àwọn tá a bá ra ẹran wa láàrin sí Jímọ̀ tí ń bọ̀ wá, táwọn ọ̀rọ̀ míì ń jẹ́ náà lọ́run lè má fẹ́ bá má, òun fi wí fún wa báyìí. Nígbà sì ti gbọ́ yé pé ẹni bá ti màámà tó fẹ́ ẹran lọ jà lẹ́yìn kó dára láàrin àwọn àtọ́lọ́run bá àríkẹ́lá ó tún dáná lórí ẹran tí ò lè dápá gbé dẹ́sẹ̀ pé tó lọ màámà fi jà ó tún wá pa sílẹ̀ ilé ẹ̀kọ́ kò sínú àṣà mùsùlùmí kò sínú àwọn ẹ̀kọ́ pé ẹran léyà kẹ ẹ máa lọ fi ẹran tayá káàkiri ẹ má gbàgbé tẹ bá ti pè é lẹ́ran léyà ó ti dẹran tọ́lọ̀ tẹ ti jà níyàn rẹ̀ fọlọ́ ó ti kò tí ń dókè kò ní kẹ jẹ́ kí ọjọ́ ọdún dé kẹta lábẹ́ bẹ́sì ní kẹta kẹsì máa rí tí ẹ̀sán rẹ̀ àìsí bẹ́ẹ̀ ń ń tọ̀hún bí ipò ti màámà ó gbé nǹkan fọ́nà ọba àríkẹ́ ọláwà lóhun òfin mọ́nà abọ́lóhun òfọ́nà mọ́nà abọ́dà níyàn kẹ́nẹ́gà fọ́nà ọba àríkẹ́ ọlọ́hun ọ̀dà níyàn ìfọ́lọ́mọ́ eléyìí sì ní òfin ń tọ̀ fọ́lọ́mọ́ ti kí àwọn àwọn tí ó mọ̀ síbẹ̀. الحمد لله صلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم عليه àwọn ọ̀gá ìròyìn ètí afẹ́ kí a mọ́jútó lára ẹran tí a fẹ́ pa inú àwọn ìròyìn mẹ́ tí a bá láǹfààní àti lè mọ́jútó àgbàládà ìtẹ̀lẹ́sùn àlẹ́gbà Muhammad sọ̀rọ̀sọ́lọ́ ń kò bá ẹran wa jẹ́ta bá láǹfààní àti rí ìròyìn náà inú ẹ̀ ní pé tá a bá fẹ́ pa ẹran léyà ẹran fẹ́ lọ ẹran léyà wa tábà ẹran kan ti ń jẹ́ pé afúnfún ló pọ̀ jù lára lọ́wọ́ ní dúdú díẹ̀ díẹ̀ lára ẹjẹ́ gbìyànjú gbígbé tó lóore ní lára kódà kí ó wọ́n lóòótọ́ wíwọ́n àwọn tẹ́ẹ̀tà lẹ́yìn ẹ̀ta fífi la ni pé bó ṣe rí òǹgàgà yìí náà mo fẹ́ rà wọ́n ló jọba ànábì náà sí pa ẹran tiẹ̀ wọ́n ní sóun náà ẹ̀rọ ló sì jáde nípa àwọn afáàní àpá ẹran ó sì ká pa àmukúnmí ló jáde ní àbí màálù àbí ká pa àgbò ah, nígbà náà àwọn àfẹ́tọ́lágbò ló dájú àwọn àmì onímọ̀ ló dájú àwọn àmì sì náà nǹkan ló dájú àwọn àmì sì ní èyí tá a bá ti fi ìbẹ̀rù ọlọ́run ọba àyẹ kí ọlá pa nínú ipò ló dájú yẹn lè pa rànkúnmí kí bẹ̀rù ọlọ́run má sì ń bẹ ìbẹ̀rù káláwa lápẹ́ran tó dájú ládùúgbò ní bẹ́ńbẹ́ ládàá tó sì gbà kó kéré sí ládàá tó pa àgbò torí nǹkan agbọ̀dọ̀ tó ká sì gbọ́ yẹ́ gẹ́gẹ́ bí dákùn ara wí fún wa ní jẹ́ ní next week inshallah bí pé àtẹni tí ọlọ́run ló kó rẹ̀ apá àtẹni tó kọjá ní apá òun fẹ́ pátá lọ́wọ́ padà kádàrá náà ni àníyàn náà nìyẹn fi ń gẹ̀sán lèmi ìrè má pa á lóòótọ́ ó gbìyànjú àti fẹ́ bá kó sa kó sa kọ́lọ́ má fún pa kó sì ń ládàá ju ẹni tí òun pa lọ nígbà táníyàn tó òun tí ò bá dà ṣùgbọ́n àwọn tá a bá pa jẹ́ kẹ́ni tí ò pa ó tún wá ńlá dájú wa lọ ìtọ́sí lè fa ẹnìká ní àwọn amádà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala nígbàtí wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹran yìí náà ni nípa ìbáàdà ẹran yìí náà ni inú suratul hajj lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum ẹ má lò bí pẹ́pẹ́ jẹ ẹ̀rin bá ṣe pọ̀ tó rà ilé ìrànkúnmí ló dá alẹ́ ẹ̀jẹ̀ ń kan sàn ó sàn ó sàn gba àdúgbò gá ẹ̀rin alágbáyà ilé wọn máa ń fún fún fẹ́jẹ̀ ni wọ́n ní ẹ̀jẹ̀ ń bó ṣe pọ̀ tó kọ́ lóun ó fi fún yín lẹ́sàn abẹ́ran òun ṣe pọ̀ tó ń kọ́ lọ òun fi fún yín lẹ́sàn àtẹ̀jẹ́ yín ni àtẹ̀ràn tẹ́ ọba àlekè ọlá ní bùkátà sí ń bẹ̀ ọ̀dà kì í yàrá lò fún tọkọ̀wá mi kún ṣùgbọ́n ọlọ́run èyí tí ń bẹ lọ́kàn yín nígbà tí ẹ̀ ń dá ọlọ́run lò tẹ́ mú àṣẹ ìṣe òun gangan tí ọlọ́run àwọn tó lọ́n bá kádàrá ká níbi payára kọ́nà tó gbà lọ́wọ́ náà ìbádà àwọn tó lọ́n bá ṣe kádàrá pa níbi pánà ẹni ká gbé ẹ̀jú káfà níyàn pa ká lè wà ní kò wípé àwa náà inú àwọn ọmọ tí ń bẹ lóṣù ní ká sàlàyé fún anábẹ́rẹ́ ọ̀rọ̀ àwa náà kó ń bẹ̀ adé Allah subhanahu wa ta'ala láàrin ọjọ́ mẹ́wàá mọ́kànlá méjìlá mẹ́tàlá tí ń bẹ wọ́n ju wáyé táwọn olè tí yóò pọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi wá sí kò ń bẹ́ dáadáa ẹ̀yìn tá a ṣe lẹ́bẹ̀ dáṣe láàdúrà dáṣe ní ìbádà tọ́lọ́wọ́ bí yọ́nú sí wa láìpẹ̀lẹ̀kẹ́ àbọ̀kọ́lọ́ fún wa ṣe àìdáṣe tọ́lọ́wọ́ bí bínú sí wa ní ayẹ́dàlẹ́kẹ́ àbọ̀lọ́ mọ́jẹ kí a lè ṣe la ilaha اللهم عليك بأعداء الدين أجمعين يا الله يا رب العالمين اللهم انصر إخواننا المجاهدين في كل مكان يا الله يا رب العالمين اللهم انصرهم واخذل أعداءهم وكسر جمود أعدائهم يا الله يا رب العالمين اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قدرك اللهم إنا نسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك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 أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر